for those who don't marry now, and for those, those who, who never marry, you, never you ever get involved with any lady or guy if say una don like una sef but when you come carry am reach house your parents say mm -mm, na na na na na no this person you no fit marry am e cannot fit to work we <laughs> go need to go create our own dictionary o oh. <laughs> say this one no fit work due to one reason or the other and no say that kind thing dey pay person make you don for your own mind for your church mind you don arrange things you don dey see future. No, eh, you know <laughs> you don paint <laughs> the you don dey see future you don you don i dey tell you <laughs> you know you get ah i remember that time i don i, get one babe that year be say i don think am say e no get one be na this babe mm, i go mm, marry mm. me and am don dey plan okay by, by by the time we we our marriage clock ten. Oh. We, will go to Manchester eh. City. We will hold hand in Nottingham Forest. We will be. <laughs> ah! ah! Lẹ́ni kọjá pẹ́tẹ́ o. Ṣé mo pé ọjọ́ òní tó jẹ́ ọjọ́ bọ̀ ó jẹ́ àwọn ọjọ́ tí a máa ń sábà fẹ́ sọ wípé a fẹ́ rántí ìgbà kan you know eh, àwọn olóyìnbó máa ń pè ní throwback a máa rántí àwọn ìgbà tó ti kọjá ṣẹmọrúkọ yẹn so ṣó ní ọmọ kankan àbó ní bóyá ọkùnrin kan àbí obìnrin kan tó jẹ́ wípé ẹ̀yin fúnra yín ẹ ti fọkàn sí wípé ẹ máa fẹ́ ẹ pé ọmọ yìí o èmi àti ẹ a gbọ́dọ̀ wa you understand bọ́ngbà tó wá yá táwọn òbí yín tán gbọ́n pa ẹ̀ wọ́n ní rárá o wọ́n lẹ́ẹ̀ nílé ìfẹ́ ẹ báwo ló ṣe rí lára yín gbà yẹn ǹjẹ́ irú nǹkan bẹ́ẹ̀ tẹ̀ ṣẹlẹ̀ sí ṣe ṣẹlẹ̀ sí gbà tẹ̀mí àti ráfin sáfìdá ó ti ṣẹlẹ̀ sí dáadáa mo kò sí kan tí ì ṣẹlẹ̀ sí ẹ rí àìsúrẹ́sì pọ̀ ni. <laughs> ṣé ó ti ṣẹlẹ̀ sí yín rí wípé ó ní ọmọbìnrin àbí ọmọkùnrin kan tẹ́ fẹ́fẹ́ tí àwọn òbí yín tí wọ́n sọ pé rárá o ẹ nílé fẹ́ a wà lórí facebook ẹ má gbàgbé ẹ lè drop comment ń bẹ àwọn tèmi ẹ wọ́n ta sí mi náà lórí instagram arintini ọ̀làdàpọ̀ maris gold. Posh King Az, Thank you, say you joined the uh, the live chat on top um, at Falakemi Mighty underscore for Instagram. Okay, now um. <laughs> from Las Gidi. I see don't come up, you don't come up but different from me, but Ibadan. So well, it's okay, thank you. Okay, King Eze watching from Europe. Thank you so much. I think boy yeah girl, yeah, we'll see. Thank you. La Diola. Lucy. Thank you, Seth. Say you joined the matter. All right. Uh, the question we will ask you be say, you get any girl or any guy wey be say that year on top back level wey be say you won't arrange you don dey you don't love up I don't even think say you fit your marry but when you call table the matter for the front of your parent eh, your parent come talk say no no no you no fit marry am ah, how you take feel for inside uh, for inside the matter uh, how you take feel and if you want shook mouth for the for this one you just won't remember on top throw back level you fit call us tell us how you feel ṣé mo ìgbà míì àwọn òbí yẹn èèyàn kò tẹ ọmọkọ tó máa ń rí. bẹ́ẹ̀ni. wọn á ṣàní àwọn òbí mi lè sọ fún ẹ pé o kàn lè fẹ́ ni o hmm. o lè fẹ́ ni àwọn òbí mi dẹ̀ máa sọ fún ẹ ìdí tó ṣe lè fẹ́ ẹni náà you know wọn kàn lè kọjálẹ̀ kọ́ sọ pé you know o ò lè fẹ́ wọ́n dẹ̀ lè sọ pé ìdí báyìí báyìí báyìí nǹkan báyìí òun ni àwọn rí tó o ṣe lè fẹ́ rí èèyàn mẹ́ẹ̀. wọ́n ti rí fọ́tò ọmọkùnrin mo kàn fẹ́ ah, pé fọ́tò ẹ̀ ni wọ́n ní kíni kíni kíni kíni ah. never no no no no no. ẹ̀mí ṣe wọ́n bá kọ́ bá ẹ̀mí ni bàbá fi rí nígbà yẹn. fọ́tò lásán lẹ ti rí ẹ̀ tí ì rí ẹ̀ tí ì sojú rárá mi ò láì gbójú ẹ̀ ṣe. <laughs> you know. ẹ̀gbọ́n ṣọ̀ṣẹlẹ̀ sí yín rí ẹ lè ta sí wa lórí fóònù eh, zero nine zero two three six double nine six six four. Eh, no I need code. Mm. Mm. Uh eh, -huh.